abala ìròyìn náà látún wà lónìí lórí ẹ̀tẹ́ ètò wa Agogo Ayọ̀ èmi ni Olúwaṣèyí Ògúnlẹ̀yẹ ẹ gbọ́ kókó níròyìn ta ní fún yín. wọ́n dá ọmọ orílẹ̀-èdè Nàìjíríà sẹ́wọ̀n nílùú Cambodia àwọn ọkùnrin orílẹ̀-èdè Nàìjíríà kò mọ obìnrin tọ́jú dáadáa Christabel Ẹgbẹ́nyà ló sọ bẹ́ẹ̀ òṣèrébìnrin ṣe ìfilọ́lẹ̀ iléeṣẹ́ tuntun ẹ wá ajẹgbádùn ìròyìn náà lẹ́kùnrẹ́rẹ́ ilé-ẹjọ́ kan nílùú Cambodia ti dá Precious Chineme Nwoko tó jẹ́ ọmọ ọdún mẹ́tàlélógún àti ọmọ bíbí orílẹ̀-èdè Nàìjíríà sí ẹ̀wọ̀n ọdún mẹ́tàdínlọ́gbọ̀n fún ẹ̀sùn gbígbé oògùn olóró nílùú náà àwọn ọlọ́pàá ní Nwoko jẹ́ ọ̀gá àwọn tó ń gbé oògùn olóró nílùú yìí wọ́n fi páńpẹ́ ọba mu nínú oṣù karùn-ún fún gbígbé oògùn yìí tó jẹ́ kílò méjì lé díẹ̀ fún àwọn obìnrin méjì kan Yose Ann Taylor tó jẹ́ ọmọ ọdún mọ́kànlélógójì àti Charlene Savarino tó jẹ́ ọmọ ọdún mọ́kàndínlógún ó gbé oògùn olóró náà fún àwọn méjèèjì kí wọ́n lè bá a gbé fún arákùnrin kan nílùú Australia ṣùgbọ́n ọwọ́ àwọn ọlọ́pàá tẹ̀ wọ́n wọ́n sì fi páńpẹ́ ọba mú wọn. nígbà tí ẹjọ́ náà bẹ̀rẹ̀ ìwádìí fi hàn wípé Safarino jẹ́ ọ̀rẹ́bìnrin Nwoko wọ́n sì jọ máa ń ṣiṣẹ́ gbígbé oògùn olóró náà papọ̀ ni tẹ́lẹ̀ ẹ̀wẹ̀ náà sì ti fi ìgbà kan ràn wọ́n lọ́wọ́ láti ṣe iṣẹ́ ibi náà adájọ́ Kolvandi tiléẹjọ́ Phnom Penh municipal tó dá ẹjọ́ náà dáhùn okò àti àwọn arábìnrin méjèèjì náà lẹ́bi ẹ̀sùn gbígbé oògùn olóró gba odi ìlú wọn kọjá ó wá dáhùn okò sí ẹ̀wọ̀n ọdún mẹ́tàdínlọ́gbọ̀n ó dá Savarino sí ẹ̀wọ̀n ọdún mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n Taylor náà sì fi ẹ̀wọ̀n ọdún mẹ́tàlélógún gbára òṣèrébìnrin kan níléeṣẹ́ Nollywood Christabel Ẹgbẹ́nyà ti sọ wípé àwọn ọkùnrin orílẹ̀-èdè Nàìjíríà kò mọ obìnrin tọ́jú dáadáa wọn kò sì ní ìbọ̀wọ̀ kankan fún àwọn obìnrin bó ti wù kó kéré mọ́ nínú ọ̀rọ̀ rẹ̀ ó ní ọ̀pọ̀lọpọ̀ àwọn ọkùnrin ni kì í fi ọkàn bá àwọn obìnrin lọ àti wípé díẹ̀ nínú wọn ló nífẹ̀ẹ́ tó sì bọ̀wọ̀ fún àwọn obìnrin wọn òṣèrébìnrin náà ní níṣe ni ọ̀pọ̀lọpọ̀ àwọn ọkùnrin orílẹ̀-èdè Nàìjíríà máa ń lérò wípé owó ni gbogbo nǹkan táwọn nílò láti mú inú obìnrin kóbìnrin dùn ó wáá fi ìdí rẹ̀ múlẹ̀ wípé owó kò jẹ́ nǹkan kan sí òun àti wípé àwọn ọkùnrin gidi kì í fi owó fa obìnrin mọ́ra rárá. dẹ́nlọ́lọ́ yìí ni arẹwà òṣèrébìnrin nollywood tó tún jẹ́ alákòóso eré ní oge okoye ṣe ìfilọ́lẹ̀ iléeṣẹ́ aṣojúlóge rẹ̀ tó pè ní crystal glam cosmetics ìfilọ́lẹ̀ yìí wáyé nílùú èkó pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀rẹ́ oge okoye tí wọ́n pèsè láti kí ikú oríire fún àṣeyọrí iléeṣẹ́ náà díẹ̀ lára àwọn tó pèsè síbẹ̀ ni ebube nwagbo ruki sanda àti àwọn ìràwọ̀ orílẹ̀-èdè nàìjíríà mìíràn pẹ̀lú àwọn ọ̀rẹ́ rẹ̀ lóríṣiríṣi èyí ni òpin ìròyìn fún tòní ẹtún gbọ́ kókó nìrẹ̀ lẹ́ẹ̀kan sí i wọ́n dá ọmọ orílẹ̀-èdè nàìjíríà sẹ́wọ̀n nílùú cambodia àwọn ọkùnrin orílẹ̀-èdè nàìjíríà kò mọ obìnrin tọ́jú dáadáa Isabel Ẹgbẹ́nyà ló sọ bẹ́ẹ̀ òṣèrébìnrin ṣe ìfilọ́lẹ̀ iléeṣẹ́ tuntun àwọn ìjúbẹ̀ lọ abala ìròyìn lórí ètò ètò ayọ̀ fún tòní ètò ṣì ń tẹ̀síwájú ẹ máa wa kálọ.